فسبحانك اللهم لا علم لنا إلا علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لا أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي اهلي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اكفني جسمي جدي وهبي وعندي وخطري وكل ذلك عندي اللهم اكفني ما قدمت وما أخرت وما أسررت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام اللهم صبرني في عيني وكبرني في أعين الناس ثم من بعد يعلم شهيون الإخوة أحييكم بالتحية الإسلامية المبارك أقول السلام عليكم ورحمة الله وبركاته Adúgbẹ́ fún àlára ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ọ̀nà ní tẹ̀kọ́ àlára ìgbọ́n tọ́tọ́ olóòpẹ́ tọ́ sí. nínú ìgbìmọ̀ tó lẹ́kọ̀ọ́ lórí tó nǹkan ní àgbẹ́ta àwọn àdúgbò ń ẹ̀dà ni wa. ọpẹ́ tó tọ́ èyí tó wà nípa pẹ̀lú àṣẹ tó sì rò mọ́ ìgbẹ́ yẹ́dà orí àtúgbẹ́ àti ṣe ìwà lọ́rọ̀ ìjọba ìpínlẹ̀ Ìtọ́ta tí ó bẹ̀rẹ̀ ní ẹ̀nà tó lè máa lórí wé mẹ́rin àti ìyá òun ومن يؤمن فلن تجد له وليا مرشدا لا تجد له وليا مرشدا هذا الله في مندوبا طلب الإيمان أنه شنجوه ونما وصية المندوب وقال ذلك من يريد أن يريد الله به خيرا يفكره في الدين هذا قول رسول الله صلى الله عليه وآله ẹni ọlọ́run bá gbé ní ìyá ayé sọ nípa ìgbà ó lè má lò ó kódà ó lè má sì wà. ṣùgbọ́n tó lè lágbọ̀ ní ẹ̀ ọ̀pá ìjọba fún ìfẹ́ torí owó ọlá ẹni tó bá nígbà ẹ̀rí ilẹ̀ tó fi ìdòrò máa fún tí ó bá ti fún lẹ́sìn ìlú òṣòwò ẹ̀rí pèsè tààlà gbójìnà sábáwo ṣúrọ́bù ìṣọ́ ṣúra ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ṣúra 17 ọlọ́run tó ṣe ọ́bẹ̀ fún wa ọlọ́run ọmọ ìkáàrin orí ìdòrò ààjì ẹnikẹ́ni tí máa wá rẹ̀ áṣìlá kí náà pè áṣìlá o lè tán sí ayé oní aláàtìrá àwọn àtàrà ló dápè nìkànjú orí dápè ní ayé ní lábára àtìmìyà lábára àdàná ẹ̀ka tó súnmọ́ tí ò lè fẹ́ tán àyà rẹ̀ wọ́n nù ìwà pẹ̀lú ní àyà ìyìn tó bá rí tàwọn láti ẹ̀mí ọlọ́rin wà ká àhàláti ẹ̀mìnà ìkúrú ní ní báyìí ní wọ̀nyí wà ká bá ìrọ́ ìkàbí ní ìbáyìí ní kọ̀lírọ̀ tàbílọ̀ ọlọ́run ní ká àhàláti ẹ̀mìnà ìkúrú láti parẹ́ ìgbà ìlọ lẹ́yìn àtẹ́lẹ̀ ìlọ èso ti náà nìkan lẹ́yìn rẹ̀ àtúpà àwọn ìran ìran rẹ̀ wàkàfá ti rọ́pì kàfì ìlú òbí ìdá ìrọ̀bí ràn pàtà sí lọ olúwa rẹ̀ tó tó ní olùmà ọ̀bí aláàmà bàbí olùrí ètò lókè ìbáàdìdì pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹrú sí ó wá ń torí náà mọ̀kánà ìrí ìgbòrò àjùlá ẹ̀sùn máa wà pẹ̀lú orí ayé ń jẹ́rẹ̀ nǹkan tó ní pẹ́sán bá ti dáyé ìjọba àpẹẹrẹ gbogbo ọba àpẹẹ náà láti mọ àwọn nǹkan tí wọ́n dá fẹ́ wọn lánàá tí wọn ò sì rú òun lábọ̀ lórí àwọn ọ̀sán wà lánàá wọ́n ti jáde láyé òkà pọ̀ mọ́ ìdí òṣìṣẹ́ ẹ̀nà ọlọ́run ẹgbà orí ayé ìgbésà ẹgbẹ̀rẹ̀ láàrùn sí àmẹ́rin iṣẹ́ òṣìṣẹ́ ìgbésà ẹgbẹ́ wá wọ́n nínú àwọn tí wọ́n ń wà ọlọ́run ó kàn jú lè má nù rí ọlọ́run má nàṣà má nàṣà èyí táwọn bá ń fẹ́ nínú nǹkan tó ń wà yìí ní má nù rí ìdú fún ẹni tá a bá fẹ́ tàbí tá a bá gba èrò nípa ẹ̀ láàbù náà. àwọn abáńdéyàwó kan ti gé lẹ́yìn lè má nù rí ìdú ánàbò ní ìdàrú pẹ̀lú ọ̀fẹ́ ẹ̀ ń bá àgbèrè láti pa. wọ́n ní sílẹ̀ yẹ́ ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ yìí tí ọlá tó mà lẹ́yìn náà ṣàkẹ́lá ń jáhà mẹ́mà ájù sínú náà jáhà mẹ́mà yá láàá yóò wọ iná rẹ̀ mọ́mọ́ dáàmù lẹ́nu èrè ẹni yẹpẹ mẹ́tẹ̀ fún rọ́ lẹ́nu bá gbé ìrìn ìjọlọ́run ṣọ́nà fẹ́ràn rẹ̀ ló wá sí kó lọ́wọ́ náà. Ṣàbọ̀ ni ohun ayé ìtò múmú ayé rẹ̀ yẹ nǹkan tó ń wá náà tó kò tó rú lówó. Ọlọ́dún ìdá tó wà ní lọ́wọ́ ayé. Àwọn tá bá fẹ́ pa nínú wọn wé láti lè lọ. Lẹ́yìn ọ̀rẹ́ ni a lọ jù wọ́n sí ní Nàìjíríà náà. Ìyàwó máa mọ́tò mọ́tò mọ́tò pọ̀ wọ́n. ìyẹn ló bí ìyàwó pọ̀ àwọn oníṣúà nítorí náà ọgbọ́n ní wọn káàmì wọn mẹ́ta àwọn ọ̀gá alẹ́ á ìgbìyànjú ẹ̀. tó wá sí tó ń gbìyàn nínú iṣẹ́ àìjẹ́ náà tó kọjá pé ní ó ọlọ́run ti kọ́ ìlà ó ti lè kí wọ́n pọ̀ tó àwọn ọmọ yẹn káàrin gba àjọmọ́ ìgbìyànjú wọn yẹn ìwọ̀lọ́ọ̀ọ́ ọ̀rẹ́

يدعو لا تستجيب لهم والآخرة خير وأبقى تأتي قوم الجنة يخشى أتعرف أكثر أو روى فعلا من أعطى واستقى وصدق بالحسنى فسيسره لليسرى Ọlọ́run ti gbogbo wọn pátá mo ní jù ní àtọ́ ìrọ́pè gbogbo náà láti rí àlékún

Kẹ́yìn àmì sínú kẹ́yìn ọ̀sẹ̀ yìí kó yàtọ̀ sí pẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ rárá ni. Ẹ̀rọ ní ẹ̀bá fẹ́ mi. Kó yàtọ̀ sí pẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ rárá ni. Ọlọ́run àti kẹ́kọ̀ọ́ ní sábà ló dáa ikú ẹnu ẹ̀gbẹ́. Bá a ṣe jókòó ní ìṣiṣẹ́ pé tọ́wà lẹ́nu wa tó ti bá a ṣe ń gbáwẹ̀. Títọ́ bá gbẹ lẹ́nu èèyàn kéèyàn má ní tọ́ lẹ́nu mọ́. Ìgbà náà ló tó pàtàkì ikọ́. bẹ́ẹ̀ ò lè jẹun torókèlè ò ní lọ ikọ́ ní òbí kókèlè òbí kọjá tọ́lá yóò dá òun sórí fún òun mọ́ itọ́ o gbẹ lẹ́nu ẹ̀ omi ojú gbẹ ní ojú ẹ̀ omi ọmọdé lójú ẹ̀yìn bóòlù ẹni yóò dé mọ́ ẹni nínú tó gbẹ àti tọ́lá ní omi ojú gun kó gbẹ ó gbé ò lè ṣí ẹsẹ̀ mọ́ ẹsẹ̀ yẹn ò kàn síbẹ̀ kó má ti omi nínú orúnkún egungun yẹn ká tó rí ló ti bí jẹ́pọ̀ ìlú bíkánì ó ẹ̀yẹ tó jẹ́pẹ̀tẹ̀ wọn rí ọwọ́ tó lè gan ní kó ní ó kú òbí níbi tí egun ti wo àrùn ní ọ̀jẹ́ tó kó ní oríṣi ara ẹgbẹ́ ìgbà náà ló mọ̀ kó ṣe wò mí ìsìn kó kàn tújú ìtàkọ̀ ní bí ó ṣe tó kọ̀ ọwọ́ jù kò ní bí ìsọ̀rọ̀ yóò kọ̀ ọkọ̀ ọwọ́ jù ìgbà tí ò bá rí ìṣẹ́fẹ́ ló kọ́ sára kọ́ mọ́rin ọdún jẹ́sílẹ̀ lógún wọ́n dáa àpá ìrọ́píkà máa yóò rọ ọ̀rẹ́ ọlọ́run ní ilé ìwòsàn ìgbàlá. Ìgbóná Afíkà sọ́nà ọmọ pàtàkì lọ́rí nẹ́ẹ̀mẹ́kù ìsìláàmù ìjẹ́rẹ́ ìsìláàmù ọ̀rọ̀ ṣe fún wa lọ́pàá àwọn obìnrin kò lára ọrùn. Màá ń ṣàkàtú láti ìdàrú mẹ́kù wọlé ìǹkà máa bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ̀ ní ìdẹ́rẹ́ dúpẹ́ ọlọ́run ní òun ó sàbí gbogbo àmọ́tẹ́ bá sọ̀rọ̀ tí mo lè fẹ́ dára mú olùyẹ ọlọ́sùn lè tí kò ṣe gbẹ̀gbẹ̀ mú ṣe tọ̀rọ̀ ó jí àtàlù ọlọ́sùn láyà torí àbẹ́rẹ̀ bá ń rí orí ọlọ́sùn lọ́wọ́ kò mọ́lẹ̀ ìyá ló ń pèsè fúnra rẹ̀ kalẹ̀ ìwé àwọn amúnjẹ́ wọn ti rọ́ mọ́ra wọn wọ́n láì fi kọ́kọ́ lọ́rùn kọ́kọ́ ó tún fi wà láì yóò kọ́ jíyà kó mọ́ náà ó ti kóra ìdí ẹlẹ́ẹ̀kejì kọ́mọ wà lọ́wọ́ ẹ̀mí òsì. Ọlọ́run sàánú wa, mo jẹ́ òsì pé kò sẹ́nì kan tí jọ sí sọ́fí lọ́dọ̀ọ́dọ̀ àti àlá. Títí ń jẹ́ Islam ni ìkláàsì bíi ìṣàkọ̀mẹ́rìsì fọ́lọ́run. Ta sọ pé òun ni àlèdè títí láàrùn olè láàrin ìwọ́n ju tẹ̀sílẹ̀ tọ́lọ̀ òní ní ìrógbà díẹ̀ ní tó mọ̀ wá ní pé kí lọ́lọ́ ní ká ṣe òfẹ́fẹ́ àṣẹ àlàyé ọ̀rọ̀ lẹ́nu ṣe òfẹ́ mú lò mùsùlùmí ìjẹ́ aláàbọ̀ aláàbọ̀ bá àti ìwà Muhammad ọ̀pọ̀ àríwọ̀ sọ́lọ́ lọ́gbọ̀gbọ̀ ẹ̀ta tó ثم جاءكم ربما إن شاء الله ثم بابوا عجيب إليه عمل التفسير توليك بقلوب استعاذة أن أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات جنات تجري تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم اللهم بارك لنا من صوت التوبة إلى إليك آية الله تبارك láti ọjọ́ kejì ọ̀pọ̀tọ́n sẹ́kọ̀ọ́ ọ̀pọ̀tọ́ ọ̀pọ̀ sórí ní bí orí ẹlẹ́ẹ̀kọ́ kà ara yẹn là ń ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tọ́lọ́mú yọ́nú sí àìmọ́gbọ́pẹ̀ yẹn jẹ́ àyà olóṣòkùnfà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ̀ tó dàbọ̀ kérò nínú ẹ̀sùn olóṣòkùnfà ọ̀pọ̀lọpọ̀ lúrú wa tó dàpọ̀ lọ́sà ọ̀pọ̀lọpọ̀ ọkà tó ń lè po pàṣẹ lọ́wọ́ ọkà káàkiri nínú ẹ̀kọ́ àáyà nígbà àgbọ́yé ni torí pé ẹ má kólójú òpó tiẹ̀ ojú òpó ẹ náà ó yàtọ̀ sí kọ̀yà kọ̀yà kò bá fẹ́ sùúrù kálukú wọn ló lọ́nà àwọn tí wọ́n ń bọ̀ èyí kálukú ń jẹ ó ṣọ̀tọ̀ pọ̀ àgbọ̀nyín ìgara oúnjẹ ìṣẹ̀ yàtọ̀ sí ti àmọ̀tẹ́kùn ó fi àwọn títí kèrè ó nǹkan tí àṣà yóò jẹ ó yàtọ̀ sí ti gúnnugún ó lẹ́jẹ̀ ẹran méjèèjì gúnnugún ẹran tó ti kú kalẹ̀ bàbá jẹ kùrù wọn jẹ àṣà ẹran tí ò sí kúrò ló ń pé ẹran náà sì méjèèjì. Bẹ́ẹ̀ wá fún agbónogún ní adìẹ àbọ̀rọ̀ adìẹ tó gbèsè jẹ fún un bó ọmọ wọn títí tí ó fi kú tó tó lè jẹ. Fún òṣùgbó kù ẹran adìẹpàṣà kò ní jẹ́ ìgbà tó wá lè tó ké sí o kò ní ó gbé tí ó máa jẹ. Tẹ̀lé ó yàtọ̀ síra òpó wọn yàtọ̀ tí wọ́n igi omi nínú ẹ̀rùn àsìkò ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n máa wọ́wé omi inú òjò ni ó ṣẹ̀ṣẹ̀ wọ́wé tí ó wà wúwé táwọn àwọn ìjókòó sábẹ́ nínú ẹ̀rùn tí ó máa ṣí ìdìbò wá torí gbà tó wọ́wé nínú òjò máa kúkú ní bùkátà tí kò jí ẹ̀. ṣùgbọ́n nígbà tó lọ wúwé padà nínú ẹ̀rùn àti ní bùkátà sí òjì ẹ̀ lájòkù sábẹ́ igi ìsìn àwọn méjèèjì èyí nínú àwọn arúgbìn tí mọ̀ ń pani bí ẹ̀jẹ̀ bí iṣu bí kókó ọ̀dùnkún kókó ọ̀dùnkún jẹ́pẹ̀ hánà lẹ́gbẹ̀yìn inú rẹ̀ omi sì máa so nínú iṣu bí ewúra késo sáfẹ́ ní eré àyà yóò tó ní àwọn bí ní èso ní tí wọ́n ti mọ́tòrò sí ní bájú bí ìbẹ́pẹ àárín wa gbogbo ìbẹ́pẹ bá fẹ́ jẹ́ àwọn ìjọba fẹ́ fi gbogbo wọn òpó wọn òpó ìwàhálà omi àyà yìí júwe fáwa mùsùlùmí pé ká mọ ojú òkúta fẹ́ náà tọ̀ táàfi ní sọnù táàfi ní ṣìnà. Tọ́ọ̀bí ní Asáàbí kúnlẹ̀ àwọ̀ ẹ̀rùn lẹ́nà ìmọ̀hájìrì ìrọ̀lẹ̀ àǹsọ́ wọ́n lẹ́bí ìdá sábà òhun bèbè ìsànù. رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنة قوة ló lẹ́ni tí ó máa wù níwájú ní aṣáájú lẹ́ni táàmà òkọ́ṣe lẹ́ni táàmà tẹ̀lé. Ọlọ́lẹ́yìn mọ̀mí nílẹ̀ bá kó ra ìjọ ni ó bá wájú, ó máa ń kó sọ fún yìí tẹ́bá fẹ́ ṣírò látọ̀dọ̀ níbi àwọn òun àkọ́kọ́ àwọn tó ń sọ fún yìí ní èyí.

àtòkú òru twenty eight twenty nine àwọn ìlú lọ́gbà ànábì ọ̀sán ogún òru ogún làwọn ìlú bẹ̀. ànábì wá ṣàkíyèsí bí ẹni pé àwọn pààyàn àárò lè sọ àwọn ànábì wá tó àwọn ẹlẹ̀ tó wá ń sọ fún wọn ẹ padà sọ́dọ̀ àwọn ará ilé yìí pàdé mú ẹ̀kọ́ tẹ́ kọ́ lọ́dọ̀ mi ẹ lọ kọ́ wọn fún wọn mọ̀ ọ́ iṣẹ́ gbọ́ lẹ́nu mi pé tó yẹ kẹ́ máa ṣe lọ pa wọ́n láti ẹ̀dẹ́rẹ́. Wàkọ́nu kàmáwá àti wọn ní ìlúsọ ní ẹlọ máa fi irun nílé bẹ́ẹ̀ ṣeré ní àbẹ́bí sí ń kírun ṣèbí kò láti sọ pé láti wọn àti mo sọ tó láṣẹ bí àbẹ́bí bẹ́ẹ̀ ṣe ní sí kì í bẹ́ẹ̀ ṣe ní sí òun kì í náà ní ẹlọ kí fún àwọn èèyàn lẹ́yìn. Wọ́n yóò á dín nù làkún áhájù kan ọ̀kan nínú yín ni kó pèrò mo ti parí yẹn tó pèrò tó má lè yàhó mọ̀kún àtúgbà òkun ẹni tó dàgbà jù nù nítorí tó kò wọlé ti kọ́ mọ̀ lọ́dọ̀ mi ẹni tì kan náà nínú ìmọ̀ àgbà mú yín ni kó ṣáájú láti ṣàlàyé ọ̀rọ̀ ìmọ̀mù ẹni táwọn àyàn ní màmú yẹn lẹ tó mímọ̀ nípa ìròyìn jùlọ ní tó fi gbà jù nínú ìròyìn wàhálì àbí ní àbúkù lè kọ́ mọ́ àkùrọ̀ mú ní ìsáré bá ẹni tó ṣáájú kí o bá wo èèyàn tí ó jẹ́ ìmọ̀mù rẹ tó mọ̀ kò láti káàkiri nínú wọn rẹ tó wá tó kìkì nínú wọn. ṣùgbọ́n o tí wọ́n bá ṣe déédéé ní bẹ́ẹ̀ ànábì táwọn ìlú wa sọ wípé wọ́n bá tún wá dọ́gba ń bẹ́ ẹni tó bá tọ́jú olú rẹ̀ tó ga ẹni tó dàgbà nínú orin kó ṣe ìmáà. Ìjọ wa la amẹ. Òun ni wọ́n lọ sí wọ́n ní ìwọ́n ní ìgbà. Àwọn apá àjókòó èmi àtẹ̀yìnbà lábẹ́ ń jà sí mọ́tẹ́ ìsọtẹ́ ni kó ṣe. A lè yan lè mọ́mú ìta àbáfẹ́ ṣàkóso fèsì ọlọ́run ṣe ẹ̀mọ̀ kùránì ká ẹjẹ́ kálukú wọ́n mú kùránì lọ́wọ́ ẹjẹ́ akọni àkọ́kọ́ jáde bàbá pé kùránì ìtàn fún pé kókè wọ́n pè tiẹ̀ fún ayé àwa tá a pè fún amara wa ẹjẹ́ nìkejì jáde pé tiẹ̀ fún pé tiẹ̀ fún ẹni ó bá gbé tó ó kèjì máa ń padà sí ìsọmi yẹn wọ́n ká gbọ́ gbọ́ kò tẹ̀lé ọ̀rọ̀ mi yẹn torí pé onífẹ̀ẹ́ ló ní wọ́n kìí ṣe bọ́lọ́ ni wọ́n fẹ́ ṣe ìfẹ́ ni wọ́n fẹ́ ti máa bẹ́ni tí ó borí jọ yẹ kìí ṣe ẹni táwọn nífẹ̀ẹ́ sí látara fẹ́ tí ò bá fọwọ́ lò. bí bá kó fẹ́ síbi ẹ máa lọ bá wọn láàyè ṣùgbọ́n lọ́wọ́ tó bá di ní àánú omi yóò ti béèrè láyé náà ẹ̀ ni

ìdá kan nínú ogójì ní gbàgbá tí ó yọ wọn ọba fọ́ọ̀tì káàpè ní ìdá méjì àbọ̀ nínú ọgọ́rùn-ún tí wọ́n yá kù fẹ̀. yóò da owó rẹ̀ sọ́nà ogójì yóò yọ̀ lákan súnmọ̀ ló ṣàlàyé ẹ̀ ọlọ́kan sọ pé káyọ̀ gbàgbá ni. àbámu yòókù mo ṣe ṣàlàyé àwọn sàáfẹ́ súnmọ̀ yìí di ń bá aṣọ ta ìmójútó sàǹkọ́ sàǹkà torí lọ́dọ̀ ànábì jáǹbá ti jáǹbé máa lè kùránì kẹ̀rí tó ń fi kùránì sábà fún kùránì káàrí àkùnláì ànábì ó sàlàyé rẹ̀ kó sí jìnnà Àtàlábò sí ní ọmọ tó pé alágbèrí fúra àwọn òfin tó alábò sí ni kí ló dé tí wọ́n ṣe Facebook kí wọ́n tún wá gba tíṣàtì láti ṣàlàyé ẹ̀ èyí ṣe tí wọn ò bá wọn ṣúdẹ́ǹtì lẹ́gbẹ́ facebook ti tó. nínú economics tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ́ọ̀mù akọ́lẹ́nì lọ kò sí ẹ̀rẹ́ yé tí ò bá ṣe torí ó kàn máa lókè nìkan ppp ògbà sí nìkan pp. tí wọ́n ń sọ ní ìdílé kan àbí ọmọ ń sọ ó lè kíní kan kan sí sọ́ọ̀gbà gẹ́ẹ́lì kíní kìí sẹ́ẹ̀ lú kíní kan kí ni kò máa ṣe níyẹn àwọn pọ́ńpì tí wọ́n máa sọ̀rọ̀ nípa tí wọ́n máa ń pèsè ní ṣíà àti nípa ilé tí wọ́n máa ń jókòó sí irú rẹ̀ ń ṣe transaction ọ̀rọ̀ ṣíà náà ni o everyday ni wọ́n máa ń ṣe. kí ló ẹ́ ọ̀fẹ́ ìrìnà olórúkọ kan sẹ́tíkà lè kí ló pààkì pàtẹ́ẹ̀kì ọ̀gá ó ní rí tẹ́lifí ló ṣe tó yí ọ bó kàwé ẹ̀ kò lé rẹ̀ torí wọ́n máa ń fọ́lẹ́ǹtì nígbà kan mo wá lọ bá ẹ nìkan UK ló ti ṣe economic mo ní wá ṣàlàyé ló wà láàyè mo ṣàlàyé ẹ̀ fáwọn torí kí n lọ bá yàwó òun ló ṣe báńkì àǹtí náà tó lóun ló ṣe. ó wá kó ìwé méjì ńlá fún mi. Islamic finance tẹ́sí ìrètí ńláńláńlá lókè lọ́wọ́ ta. Torí pé tí mo bá níbẹ̀ ní Ṣẹ̀ríà náà kí ló fi ọlọ́ nípa pọ̀. Bàbá fẹ́ ra ṣíà, kó o láti rí ra ṣíà, sáà ní ra àrámù, sáà ní jẹ̀bi torí àǹfà gbogbo ẹgbẹ́ gbọ́dọ̀ wò níbàámu pẹ̀lú ṣẹ̀yà wípé ṣẹ̀yà ọ̀nà ìtòwé sí ayé títí tẹ̀síwú tẹ́sán àwọn tún títà òṣàlàyé wọ́n sọ pé speed wọ́n níbẹ̀ lọ fíjì títà tó ṣàlàyé pé speed káwà kan ti ṣe ní onímọ̀tíìtì kò ní velocity vector quantity ní ó ní magnitude ó tún ní direction ìyẹn ní pẹ́tẹ́lì tó máa ní ọkọ̀ yìí ń sáré ọ̀rọ̀ tó sọ pọ́pọ̀ ní sáré yẹn báwo ló ṣe sáré tó o là máa wò ní kìlómítà ayò sáńdẹ tó sáńdẹ̀tì ọ̀nà mo ló kọjú títí fi ń ta fún òfin sí ìyẹn ni speed ṣùgbọ́n máa jẹ́ bẹ́ẹ̀ lọ sí ti ṣe ń sá ọ́ndẹ̀dì ọ̀nà mo ló kọjú sí nígbà tí ń sá lọ́wọ́ ta ló ṣòfin yà á méjèèjì fún wa àwọn tíṣà fífíìsì ló ṣàlàyé ló ti yé wa. àdúgbà lọ́sọ̀rọ̀ friction limited friction àbí jonathan òdìgbàgbé èmi ṣe rántí ìlú ọjọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá wa ó sàlàyé bó wá láwọn ọlọ́run ó ṣe wá lórí ìkan ní òṣùkú kàákàtọ̀ láì sábà tí ó lọ ti yé ní ńlá ńlá àti òmùṣe kálánà نزلنا عليك الذكر لتبين للناس ما نزل إليك àwọn akọ́ kùránì kalẹ̀ fún rẹ̀ àmẹ́bí kó lè ṣàlàyé ń pa aṣọ kalẹ̀ fún wa pọ̀lá allah rúgìlì yàtọ̀dẹ̀ kàrù fún yàtọ̀ra rẹ̀ wọ́n gbọ́ ìṣítí gba ìṣítí àlàyé yẹn tí ó jẹ́ kí wọ́n lè gbà á fòrògbóyé ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn àmọ̀kùnrin á ní ogún pínpín káàbí mọ́sálà yé bó ṣe wà yẹn èyí ó ní wàhálà káwọn sàábé mọ́ pọ̀ sí wẹ́wẹ́ ó wà gbòòrò pọ̀ wọ́n pe mọ́sálà kan ní ọmọríyà tíṣù kan ló ṣẹlẹ̀ nú ogún ó má gbòòrò pọ̀ tọ́ bàbá olókejì lẹ́yìn àmẹ́bí tó ló fi pọ̀ lọ́gbà àmẹ́bí ló yanjú ẹ̀ náà máa ń tó tòmí tí wọ́n bá ń pín fún sí irú àwọn tó fẹ́ jogún lẹ́ ti wá láwòrán yẹn bí ó máa ń ṣe yanjú ẹ̀ tọ́nà láti yanjú ẹ̀ tó lù tí ò fi níbi wàhálà. torí náà wọ́n ń kọ́ lọ́dọ̀ àti níjọ náà wọ́n á ní wà kúkú lẹ́dí iná sọ́hìbù rọ̀túlá kan ìsọ̀lọ́gbọ́n wà lè wà lè wà ní yàpá wà ìṣìlì iná àánà kọ́bìlà lè fi jọ ní wà bá àdáhà. àwọn wọ̀nyí àwọn ní ń fẹ́ kọ́wọ́dọ̀ àná sí fún tó lé díẹ̀ lógún ọdún ṣáájú hijira àti lẹ́yìn hijira torí pé àmẹ́dùwà Muhammad sọ̀rọ̀mọ́ aléwà ìwọ̀sọ́lá agbé ìdílé lọ́mọ ogójì ọdún ló jíṣẹ́ ó lọ ọdún mẹ́tàlá ní mọ́ta ló jíṣẹ́ ó ní mélòó ọdún mẹ́tàléláàádọ́ta ìdílé ó wá lọ lo ọdún mẹ́wàá ní Madina tó fi jíṣẹ́ ọlọ́ ó tún di mẹ́tàlélọ́gọ́ta mo rò bó ti yé fífì èyí tó lò lórí mọ́ọ̀tì yẹn ní ogún ó lé mẹ́ta ó lé mẹ́ta tá a bá ìpè ní ogún lé díẹ̀ làwọn sàábẹ́ ti jókòó tàbí tí wọ́n kọ́ ẹ̀kú ẹni ó jókòó tẹni tọ́lọ́ ń fi ọ̀rọ̀ rán fún ogún ọdún ó lé mẹ́ta àtìwọ́ tó lánàá bí oyè rẹ tó wà láàrin àwọn àpàdánù olóòrùn ẹgbẹ́ àlàyé tó lá ní jù lọ olóyè rẹ jù lọ. ṣé ìṣẹ̀lẹ̀ mo ní gbogbo ẹni ó kú mú ètò ó lè mú mi yó tó in tó kú ẹran tó kú odò yóò fetí mú mi yóò fojú mú mi yóò mú mú mi yóò wú bàbá tìlẹ̀ tó ní rọ́ nípa mú mi jí òkú ẹran tó wà ní òru kò bọ́ sínú ọlọ́run ṣàánú torí náà àwọn sọ̀rọ̀ anábìwá Muhammad hafizu mílíkù ẹ̀kùnwádà wà fàánàhù wà pàtìrọ́ọ̀tìhì ìdánùhù mo lè wá àṣìkọ́ bẹ́yìn rọ̀súlì wà bẹ́yìn ọmọdé فمنهم تلقت لأمة عن الشريعة رضي الله تعالى عنه àwọn sàábé ni aláàrin láàrin àwọn àtàlẹ́bì ìyẹn ni pé àwọn ló ń bẹ láàrin àwọn àtàlẹ́bì tí ń sàlàyé ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì lọ́nà sàlàyé alákọ̀ọ́kọ́ ni pé hamalatul wahyi àwọn wọ́pẹ̀tọ̀fáàmù ní àìdìlá ṣíṣàtà àtàwọn lẹ́yà kéde ó kàn wà lórí àbúrádìí máa bọ̀ Umar máa bọ̀ Usman máa bọ̀ inú ọlọ́run fún ara rẹ̀ ló sí àwọn lẹ́ṣà ló yàn wọ́n pé àwọn eléyìí ló fẹ́ lò lórí rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá sọ fún wa منه سورة الأعراف قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله وسلام على عباده الذين اصطفى حتى في سورة النمل سورة 27 آية 59 الله خير أم ما يشركون نعم أمن خلق السماوات والأرض وأنزل لكم وأنزل لكم من السماء ماء فأنبتنا به فأنبتنا به حدائق ذات بهجة ما جاءت لا تبعدوا ما جعل لكم أنتم بسوء شجرنا أإله مع الله بل هم قوم يعقلون Torí bàbá ń tẹ̀síwájú ọlọ́rin kó wé fún wọn kí wọ́n lè gbọ́ kí wọ́n lè mọ̀. Gbogbo tí ń jẹ́ ọpẹ́ tí Allah ní ṣe ìwàtàlá mún ara ìbáàrí ni fún gbogbo àwọn ẹrú sí ọlọ́run bá yàn ló ṣàlẹ́ṣà. Àwọn ọmọ ọ̀rìn Sọ́mọ̀ ló dá jùlọ ní lókè orí jùlọ tó ló dá jù ní. Àmì máa ń ṣe gbogbo. Àbò tí wọ́n sọ di ẹgbẹ́ rá fọ́lọ̀ wọ́n sọ di ẹgbẹ́ táwọn èèyàn mú gẹ́gẹ́ bí ọlọ fáwọn ló dá ní àbọ́lọ̀ gbọ́ngàn. Àmì máa ń jẹ́ wọ́n lẹ́nu àbùbọ̀ kan lọ́rọ́. Ó ti ẹ̀sìn tó. Àwọn àbọ̀ wa ní ìbáàdì ilẹ̀ bí náà pọ̀ pa. àwọn owó làwọn ẹrú sí ọlọ́run tọ́lọ̀ lóhun sàlẹ́sàánú àyà alimufasirun àwọn afáà tí wọ́n ń tú kùránì wọ́n ní alẹ́dínà sọ́fà àwọn tọ́lọ̀ ń sàlẹ́sàánú àwọn ẹrú sí ẹ̀ sọ lórí ẹ̀yìn alẹ́ àǹdìyà o bá lọ sínú ihò apáta látijọ́ tó ti tó ti dọ́tún sósì tó fi kú òní ìdànàbí èèyàn lè ti sẹ́dà náà ọlọ́run rẹ̀ ní máa ń yẹn tó àlọ́wọ̀ àìlẹ̀mú àìkú yẹ̀jẹ̀ àìlú nígbà ọlọ́run ló mímọ̀ jùlọ nípa ibi tó wọ́n fi òṣìṣẹ́ ní tó bá àwọn ẹ̀yẹ̀ àwọn jù àwọn bàbá ìsọ̀rọ̀ yìí inú bí wọ́n tí ó ṣe jẹ́ ìran lágbáwá lànà bí ti wá mo ti lọ́tẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ tí mo fi ṣe wá àti fún gbogbo àwa tí bàbá wa bá ní ju obìnrin kan lọ tó ní ju ìyàwó kan lọ máa pa ẹ̀yìn ọmọ ìyálé tọ́lọ̀ ní kọ́mọ ìyàwó gbégbá orókè táwọn ọmọ ìyàwó yẹn tó dàgbà àwọn ẹnjìníà ti wà ní àfáà pòfẹ́sọ̀ wà nù yín dókítọ̀ wà nù yín fámásìtì wà nù yín àwọn ọmọ ìyàwó yẹn bàbá òbí bẹ́ẹ̀ lágbára láti tọ́ wọn mọ́ àwọn kan lọ kọ́ṣẹ́ káfíńtà àwọn kan kọ́ wẹ́lì wẹ́lgà àwọn kan lọ kọ́ bíríkìlà ọmọ kan nínú wọn káṣẹ́ wúruwúru ló bá wà ní lẹ́yìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ló graduate pa gbogbo ọmọ gọ́ọ̀nà kan abẹ́ta ni wọ́n wà abẹ́rẹ́ gọ́ọ̀nà sẹ́wọ̀n pé gbogbo àwọn àbúrò rẹ̀ tó jẹ́ bíríkì láyé pàtàkì ó ń àbúrò gọ́ọ̀nà ibi tẹ́lẹ̀ ẹjá kún bá ń sọ fún wọn tí wọ́n bá ń gbẹ́jẹ́ náà wọ̀ ọ́ lóko ọkọ̀ wọn àwọn ló fẹ́ kẹ́ńtà àti kẹ́ńtà bọ̀dá ò alẹ́yọ́ náà máa sọ fún wọn. ọmọ ṣe sùúrù àjẹ́lẹ̀ ó tara rẹ̀ wọná. tí ń ní ọlá tí ti lò bọ́lá àwọn ìbànú نصرة البقرة لنيا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فرشتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شفاعة ولا يؤخذ منها شفاعة ولا تنفعها تجهم آية كوكي يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون وآمنوا Ọlọ́run ní kò sáàkì lọ bẹ́ ìbànú ìsọ̀rọ̀ yìí, ìyẹn ti ayé àpàdé pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ ànábì ọlọ́run inú àwọn bàmí ìsọ̀ yìí wọ́n wá sórí rántí tí ní káàkùn jàtù náà lè rántí ẹ̀ náà wọ́n ti ní ọjọ́jẹ́nú àtẹ́mìnà ìjọba ìyà àlàkọ́rin ẹ̀bá نرفع نعم، درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريتنا داود سليمان وأيوب ويونس وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين نعم. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين آه، ومن آبائهم وذرياتهم وإخوانهم وجتبناهم وهللناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحلوا عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة وإن يكفر بها هؤلاء فقد وكلنا بها وقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. àbí tó kó sínú pọ̀ bẹ́ẹ̀ jẹ́ ìdájọ́ ẹ̀yọ̀ kan ni ọlọ́run dá pa àwọn àdẹ́bí ọlọ́run ẹ̀ẹ́sàn ọba ní ìsọ̀ ìlú pọ̀ àwọn òye lágbára tó wà ń bẹ̀ ọlọ́run ní wọ́n ti rí aṣọ́ jẹ́ Suratul An'am Súra ẹ̀lá tó pè Suratul Tawhid An'am sọ torí pé ọ̀rọ̀ tàbí ti pọ̀ ọ̀rọ̀ Suratul An'am gan-an ọ̀rọ̀ ọmọlọ́ọ̀lọ́kan ó pọ̀ ń bẹ́ẹ̀ bíbá ṣúra fífì ló jẹ́ àyà eighty two. ọ̀dùnkà ṣọ́jọ́gbọ́n àtẹ́yìnà náà ìbẹ̀rẹ̀ ọdún máa dára ọ̀rẹ́. ọlọ́run ní wàtílì àyà torí pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àmọ́dé ìjọba ní àti àwọn èèyàn rẹ̀ tí wọn ò mọ ọlọ́run wá kan tí wọ́n mọ́rogún pẹ̀lú ọlọ́run tí wọ́n sìn fọ́nàdé ìjọba ìmú wá ń sọ fún wọn pé káyífà àkọ́ọ̀kù máa aṣọ́rọ̀ tó ń wà látàfọ́ọ̀kù nígbà fẹ́rú ó bà ní àyà ọkọ̀ yìí kò sí fóyà sẹ́ẹ̀dì gbórogún pẹ̀lú ọlọ́ Àjọ àwọn bẹ̀rù tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì àbọ́lọ́ kí ló lè ti máa bẹ̀rù wọn. Ẹ̀yin ò bẹ̀rù ọlọ́run tó dá yín tó dá yín di tẹ́ẹ̀gbẹ́ léèrè tó bẹ́ òṣà tó dá yẹ̀pẹ̀ tẹ́ẹ̀mọ̀ lámọ̀ tó dé òṣà tó dá òkúta tẹ́ẹ̀gbẹ́ tó dé òṣà ẹ̀bẹ̀rù ọlọ́run yẹn rẹ̀ ṣé àwọn tẹ́lá fọ ara ń gbé kalẹ̀ lọ́wọ́ mọ́ wá bẹ̀rù máa lọ ní ìlànà bí ààrẹ ìfòmùsùlẹ̀ ọ̀nà bí àṣẹ ọlọ́wọ́ bá ń bẹ̀ ọlọ́wọ́ fún ní láti ẹgbẹ́ jù bẹ́ẹ̀. Ọlọ́run ìjọ ànábì ìgbẹ̀rọ̀ ọ̀rìn tó mọ́ lọ́kàn tó fọ ẹ̀sìn mọ́pọ́ lọ́hùn àtàwọn tí wọ́n ṣẹbọ ta ló lẹ́tọ̀ọ́ sí fàyàbalẹ̀ náà méjèèjì Tí ọ̀bá jẹ́ alárò ìjìnlẹ̀ tó nímọ̀ yóò rò báwọn ẹlẹ́bọ̀ ló ẹkọ́ kan wọ́n balẹ̀. Torí pé tó bá ní àjò, gbé ń bẹ lápò ẹ̀ pásítẹ́ẹ̀tì bá fẹ́ ṣẹlẹ̀ tí ó gbé. Tó bá kọ àwọn kan lọ́nà, àfẹ́ rí ayọ̀ bí ìbọn wà tí wọ́n bá sá lọ́gbẹ́ òkígbẹ́ńbẹ́ tàdá ti gò ó sì jẹ́ ẹni ni wọ́n bà mọ́ ayọ́ nà pépà wà ó ṣe jí ni wọ́n dùn mọ́ àkólà wú nà pépà wà Oúnjẹ wà, ìkọrùn wà, ìgbàdí wà, ìfúnpá wà, oríṣiríṣi ló wà. Ẹ́ ìfúnpẹ̀ náà a máa wò pé kó yẹ ní ìyẹn ló ní fàyàbalẹ̀ gbogbo tó ń kó kí gangan ní òní tí ó fọkàn balẹ̀ torí tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ó léèwọ̀ o gbọ́dọ̀ bá yẹn ẹni jẹ o gbọ́dọ̀ lá àwọn ọjọ́ kan gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ o gbọ́dọ̀ pàdé obìnrin láàárọ̀ kùtùkùtù wọ́n lọ bẹ́ẹ̀ mélòó fẹ́ òrìkẹ́ ìnira ló gbá ọkọ̀ ṣùgbọ́n fún mi ní àwọn alọ́kan wá balẹ̀ pàápàá ti bẹ́ẹ̀ ó lè ní sinmi lẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ọlọ́lọ́ láhàúlà kò sí wà ń bẹ̀ láhàúlà aláàbúwàtà ó tẹ́gbẹ́ ní fún lè mú fi wà ó wà ń bẹ̀ pọ́tọ̀ ní ẹ̀rọ بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله عن لحظية ọkàn wa balẹ̀ pé tí wọ́n bá yìn wọ́n gan kò lè kàn wá àbí tọ́lọ̀ bá lọ́jọ́ ọkùn wá tó lókù pé ìṣára látà kò lè rìn wá àbí tọ́lọ̀ bá ní kó wọlé tálọ́kàn ìbalẹ̀ sáàrà ti kírun ní ìsìn ẹ̀yìn ewa ń tó láti ní èyí láìlá ẹ̀rí bá wọn lára kírun tọ́jú ẹwà ẹ̀jẹ̀ wọ́n sọ lọ sí ẹ ikun ẹlòmí òkè ẹ̀yọ́ ọ̀tá ń bẹ̀ tí ó máa rọrùn ó dà lásàrì yóò fi ṣẹlẹ̀ sẹ́mi ìgbọ̀nsẹ̀ wá mọ́ṣáláṣí ẹ̀fí òun kan lórún mú ilẹ̀ sùn tí ó lóògùn lè sùn lẹ́ wọ́n bí dá kò ní sáwọn nǹkan ṣúra tí ó fi sára kó tó sùn ẹ́ ibi tó wá sùn sí yóò kí fáwọn ẹ̀bẹ̀ yẹn pé àtijá lè sùn sí bí ọlọ́ni èrò náà àwọn méjèèjì ló lẹ́tọ̀ọ́ fífọ́ ìyàbálẹ̀ إن كنتم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم àwọn tí ó dá ìgbàgbọ́ wọn pọ̀ mẹ́bọ tàbí tí wọn ò fi ẹbọ bà ìgbàgbọ́ wọn jẹ́ òlá ìgbàgbọ́ Ọlọ́run gbogbo àwọn tó bá fi ń ṣàfọ̀mọ́ ẹ̀sìn fọ́nà nìkan tí ò pa nǹkan kan pọ̀ bọ́lọ̀ náà jẹ́ òfin tó mọ̀ lè wọ́n àwọn ní kí wọ́n ní ìfàyàbalẹ̀ ṣùgbọ́n tó bá ti lè ṣẹ́kọ́ pínlẹ̀ mọ́ Islam ọkùnrin rẹ̀ lè balẹ̀ mọ́ tó bá tún wá ìrọ̀nà ayé dáàtú òun wá mọ́sàdà mẹ́lẹ̀ sí òun wá nàzáré sí òun wá ṣubú sí èkì òun wá lùwó kí òun ní kọkàn balẹ̀ mọ́ láyé yọ́n tó bẹ́ẹ̀ lè dúró ti tọ́lọ́ nìkan wọ̀n láì ọkùnrin rẹ̀ balẹ̀ bí kú bá dé sọ lọ́rùn ni kúlẹ̀ gbólóhùn tó sọ náà tó wọ́n kó bèèrè lórí rẹ́kọ̀dù ẹ̀ nítorí sọ ẹ̀kọ́ rẹ bí kú bá dé sọ lọ́rùn ni wà láì àmọ́ àmọ́ ìgbòkèdè náà ló lẹ́kọ́ rẹ̀ bá sọ ọ́hún ọ̀gbọ́n ti kú ní ìjẹ́ ń dáàbò ẹ̀ kó má jẹ́ bá lọ́jọ́ agbóhùn tó bẹ́ẹ̀ bá ti kú ká gbìyànjú sọ àìdá wọn lójú a sọ àìdá yẹn àmọ̀lẹ́kọ̀ọ́ dáadáa ń sọ àmà ní fámọ́ ń sọ bá a ti lè sọ ẹni ìjẹ́bi náà wà bẹ́ẹ̀ òun fẹ́ kó jìyà lọ́dọ̀ ọlọ́run òun wà bẹ̀rẹ̀ sí sọ àìdá rẹ̀ wọn náà padà sọ dáadáa tó ṣe láyé rẹ̀ ló sọ ọlọ́run ló ṣẹlẹ̀ sí wa ọlọ́run wà àbújá tù náà ẹ̀rí nu àrújàre ṣàfihàn ọ̀pọ̀lọ̀ àwáwí àwáwí ni pé kò lọ́rọ̀ lẹ́nu kò lẹ́yìn ó sàn ṣe àtàmà àtàmà ọlọ́ ní kèé ṣe àtàmà tó bí é kèé ṣe Eléyìí gangan ni ẹ̀rí wá. Àgbẹ̀yìn náà náà ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìgbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìgbẹ̀rẹ̀ ọ̀rẹ́ olófi borí wọn ìmọ̀mọ́ ọlọ́kan ló fi borí wọn inú dá ìbò ìlà rọ́bì sọ́jà àjí ni tẹ̀síwájú lórí ẹ̀bá ìsápọ̀ yìí. Nàfà ọlọ́wọ́dá ní ìmọ̀-nàṣà. Eré máa ti ń ṣe àgbéga báwọn èèyàn nípò lọ́dọ̀ ọlọ́run àwọn wo ni máa ń nà ṣá àwọn tó wù wá nínú ẹrú sí ọlọ́run. Àṣé kó jẹ́ Mùsùlùmí ó yẹ kó dúpẹ́ ẹ̀ lọ́pọ̀. Ọlọ́run ló bẹ́ẹ̀ tó ti ní Mùsùlùmí. Tẹ̀síwájú ó bá tún ti jẹ́ mùsùlùmí ọlọ́run lórí ọkùn bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí tó rẹ́lò ní ipa bí nínú ilé ìfà ló bí kírun àwọ̀lá ìpé bá ti pé bàbá òun wò òun wá sí kírun láyé ẹ̀mí àwọn orílẹ̀ ó rẹ̀ jẹ́ mùsùlùmí

ọmọ ọmọ hafada Ibrahim bí Isaac Isaac bí yaakù tẹ̀síwájú Kúnlá ọ̀kọ̀ọ̀kan nínú àwọn táa dákọ̀ ìbápọ̀ ọ̀nà mọ̀. Ọ̀nà kí ni ìmọ̀ ọlọ́run lọ́kàn? Wà Ànábì Núhù àti fìrú ọ̀nà bẹ́ẹ̀ náà mọ̀ ń ṣáájú. Torí pé ọlọ́ǹgọ́nù Kùránì pé wà mí ń lórí yàtì hí, ayé mí ń lórí yàtì Núhù hín Ibrahim. Nínú àrọ́mọdọ́mọ Wàmílúríyàtìyí nínú àwọn àwọn ọmọdọ́mà níbi ìbẹ̀rọ ní ní àmẹ́bì dáwàdúwà nítorú. Àmẹ́bì ìbẹ̀rọ ní bíta ní ìsìhák, ìsìhák bíta ní Yaakub. Yaakub yẹn ni wọ́n ń pè ní Jacob. Òun lórúkọ ẹ̀ yípadà tó di Israel. Òun ló jẹ́ Israel òun lọ́lọ́ wá yọ̀ǹda ọmọkùnrin méjìlá fún àwọn ọmọ méjèèjìlá yẹn ní èdè lárúbáwá bànú ni wọ́n ń jẹ́ tàbí àbìnẹ́ẹ̀kù ní èdè lábá ìbùnà ọmọ kan ìbùnàmì ọmọ méjì bànú àwọn ọmọ tó pọ̀ àwọn ọmọ méjèèjì láìra ń sóyé ọlọ́wọ́ ní nínú àwọn ọmọdé ọmọ wọn ni àlọ́bì dáàbùkì ṣògbà ya kúrù nínú kọ̀ọ̀kan nínú àwọn tó fi láwí lẹ́jì ìrántí lẹ́jì yẹn orin àlọ́bì mọ́sá ti jáde ọmọ tó bí ní ẹ̀yà Júdà Júdà jẹ́ ọ̀kan nínú àwọn yahud nítorí àti alá Ìsá nítorí àti yahud wà Mùsá nítorí àti láàwì tó yé wà ọlọ́wọ́ ní ó wá fò àwọn èèyàn tí wá tó lọ́wọ́ nínú wọn ni dáàrùn dáàrùn gọmọ́ta ní àwọn ọmọ ọmọ yáàkù kò rí náà tó ọmọ ẹgbẹ́ ìlú àtàbí ó ní mẹ́lòó Yakubu gangan fún ànábì wọ́n adákọ̀ọ́bá ní adákọ̀ọ́dáwù tó dà náà bí orílẹ̀-èdè méjì tẹ̀síwájú wọn tó rẹ̀ ní máa ara àwọn ọmọ rẹ̀ ní orílẹ̀-èdè mẹ́ta ànábì wọ́n á yíò orílẹ̀-èdè mẹ́rin wọ́n yóò وموسى وهارون وكذلك نجزي المحسنين ìran sàmì ìsọ̀rí nìkan lọ́lọ́run ní láàrọ̀ ọmọdọ́mọ ló ti ká náàbì méjì ìyẹ̀kù tẹ́lẹ̀pẹ̀pẹ̀ ìdákọ̀ sí lárúbáwá ẹyọ tó wàtàdáríkà méjì sí mùhálì sáwọn olùṣèlú yẹn páwọn ọmọ rẹ̀ jáde lára bàbá rẹ̀ torí pé bàbá wọn jẹ́ bàbá rere wọ́n tó fẹ́ bí mọ́ rẹ̀ yá rere wọ́n náà jẹ́ ní rere kó lè rọ́mọ rẹ̀ bí a. Yorùbá ní ọ̀rọ̀ nípa ọmọ ẹja kápọ́sì torí yóò tó máa yà já máa tẹ̀síwájú. nínú wọn tún ni Zakaria ó mẹ́jọ wà ó ní mélòó tá a kà ń dì mọ́kànlá ní gbogbo wọn níbo ni wọ́n ti wá gbàmọ́ ìsọ̀rọ̀ ọmọ àwọn ọlọ́mọ ìsọ̀rọ̀ yìí wọn ọlọ́tẹ̀ wà lọ yà sí wọn kejì wọ́n ìsmáyìí ọmọ sákọ̀tún tí a tẹ́lẹ̀ ìsọ̀rọ̀ yìí bí ó jù yẹn sí kàábà ní mọ́kà ọlọ́run ló sì pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ تلقين أول بيت وضع للناس الذي بكى مباركا وهدى للعالمين ọlọ́run ní ilé àkọ́kọ́ bá mọ lórí ilẹ̀ táwọn èèyàn ti ń fi lọ́nà oníkàábà táwọn mùsùlùmí àyè ìbùkún nínú wàhúdà lè nà rẹ̀ ní ìtọ́sọ́nà ó ní kàábà jẹ́ fún gbogbo àdálá ayé ìmọ̀nà ní bẹ́ẹ̀ torí ànábì Ismail ọlọ́pàá bàbá rẹ̀ ìgbọ̀rọ̀ ní ìlàjẹ́ pé lọ jù bẹ̀ òun àti ìyá ẹ̀ àsómi tọ́lọ̀ fẹ́ torí tẹ̀ ti da oró jọ́nà ẹnìkankan ò gbé bẹ̀ mọ́ torí pé ilẹ̀ oko ní gẹ́gẹ́ àdúrà tánàbí Ibrahim ṣe ọ̀bì gọ́yìrì dì zara ilẹ̀ tá a bá oní ilẹ̀ mẹ́ta maka sàbánu bí ìbòrè ní sàdúrà ní ẹ̀ pé òun fi àwọn ẹbí òun sí bí ìyàwó àtọmọ ní ibi ilẹ̀ kan tó ṣe náà alọ́ ní àtìkàntò lórí yàtí ẹwà nínú ọjọ́rin ìzárọ̀ ẹ̀dọ́ ó ní àtìkàntò mo fi wọ́n wọ́ àdébìbìrán ni ẹ̀ nítorí àtìmọ̀ àwọn ọmọ mi Ìwà ẹni ọ̀pọ̀ ìrìnlẹ̀ ìgbẹ̀wọ̀n á rí sínú ọ̀gbùn àfonífojì òkè lọ́tún òkè lósì pàpá lọ́tún márùwà lósì ọ̀gbùn bó wà láàrin òkè yẹn inú ibẹ̀ ni káàbà wà ibẹ̀ ló lọ fi àwọn ìyàwó àtọmọ wọ̀ sí lóyìnrìn dìzáìn níbi ní nǹkan kan òfin lè mú bàbá tó sílẹ̀. Àyíǹda báyìí ti kẹ́ ni wọ́n á rọ̀. Àyíǹda báyìí ti kalẹ̀ Mahabram lẹ́gbàá tàbí níbi ilé rẹ̀ tó jẹ́ ààyè ọwọ́. Olúwa mi kò sí ìdí tí mo fi ṣe bẹ́ẹ̀ lèyàn kí mo sọ̀lá ní ọ lè máa gbé nǹkan tí wọ́n fi máa Tàbí ti tọ̀rọ̀ yẹn ìbẹ̀rọ̀ ọ̀rọ̀ náà. Fẹ́jẹ́ Má ṣe wọ́n Fájídé lọ pé. Fẹ́jẹ́ àfihàn mìíràn náà. ilẹ̀ yìí. Ẹgbọ́n, àwọn kankan nínú àwọn ọmọ èèyàn bá ń darí ọkùnrin yẹn sọ́dọ̀ wọn níbi tí wọ́n wà nínú kòtò tó ń tọ́wà lọ́ọ̀kùnrin jẹ́ kọ́kọ́ wọn fà sí wọn jẹ́ lọ máa bá wọn gbé bẹ́ẹ̀. Ìwọ̀dúkọ́ mú ní Mínàsàmàrọ̀. Má wà á jẹ́ kébí máa nínú àwọn èso oníranran. Mọ́ká ò ní tó jọ gẹ̀dẹ̀ tó bá ti dé bá jẹ́ kàtẹ́yìn. Mo fojú rí ni o, ìwọ náà mo bá lọ mọ́ká orí. Ike mo pe ọ̀gẹ̀dẹ̀ mọ́ká lọ́dún tí mo kọ́ lọ. Ike tí wọ́n ti ń ṣe decoration tí wọ́n jọ dá àṣọ́gẹ̀dẹ̀ ni ìbéèrè fún wọn ta ike tẹ́lẹ̀ wọn fi decorate wà láì ọ̀gẹ̀dẹ̀ ni kò ní pọ̀. ẹnìkan ní kẹ́rin tí àwọn ti kúkúrú kò jẹ̀ wá lọ wo bí wọ́n ṣe ń sílẹ̀kì àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ gé wọn àwọn bá lọ́gẹ̀dẹ̀ bí wọ́n ti ṣe àpò kan tí wọ́n fi fùkẹ̀fùkẹ̀ tàbí tìmùtìmù sínú àpò yẹn fóònù wọ́n wá ìbọ̀ ìrẹ́ tí wọ́n bá ṣe tó bá tẹ̀jábọ́ kò ní lè ta yẹn bẹ́ẹ̀ ṣe tí a tó jẹ ọ̀gẹ̀dẹ̀ yóò kàn sọ́lé rẹ̀ la gbogbo àwọn tó jẹ kán sí lára yẹn wọ́n yọ wọ́n kú àwọn tó jẹ òkán sí la tí òru lẹ̀ yẹn wọ́n á kó ní fọ́ tí a tó wọ́n á pọ́n wọ́n wá kó wọn ní nǹkan tí wọ́n fara kan wá lọ títí dé bẹ́ẹ̀ tó ló jẹ́ kó dán bẹ́ẹ̀ kéré tó kẹ́míkà

òtún wá dú àdàbà òjú ẹyẹlé nílànà ṣẹ̀ríà ó lọ lọ́rùn ó pàjá pàtì Àdàbà tó wọ́n lọ́rùn sóòrò ọlọ́run, kó ló ti ọlọ́run, àdàbà tó ẹgbó ṣe pèlè ọkó tó kú. Kílẹ̀ rí, àmọ́ bí sọ́ọ̀, ó ní ẹmọ́ máa pa ẹyẹ láì ní jẹyẹ tó jẹyẹ mọ̀ sọ fọ́lọ̀ pé olúwa ò lágbájá ọmọ lágbájá pa mí ṣeré lásán kò jẹ mí yóò mọ̀ pẹjọ́ sun ọlọ́run tó ní nínú sport sport kan wà géèmù wà ní máa ń sun àwọn ẹranko pẹ̀lú ọ̀pá tàbí ìgbà èèwọ̀ ní sport nínú ṣẹ̀ríà Islam gbogbo ẹran tá a bá pa abẹ́ jẹ́ ni àyàfà àwọn ẹran tó lè ṣe wá ní ṣùtá sáàmùbì níbẹ̀ bá ti rí wọn ẹmọ́ pa wọ́n bí ejò bí àkèké ọmọ ilé ìṣẹ́ ẹranko ọ̀rọ̀ ìlú ìránṣù ìrànlẹ̀ sóbìrí olóòdákọ̀ ọmọ ilé ìṣẹ́ ẹranko lọ́mọ ilé náà kò ní ọmọ orílẹ̀-èdè lóòlóòtọ́ àmẹ́kì ní ká pa ọmọ nlé kódà tá bá lè pálẹ̀ ẹ̀kan pa, àgbàlára àdínkù sọ yìí ni o àmẹ́kì jẹ́ ká mọ̀ pé ọmọ nlé ó burú ìmọ̀jìnlẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún wa tánàbí ti sọ tẹ́lẹ̀ kókó ní sínú àgé àbínú kẹ́kì tó bá ti gbómi kaná tó bá mu tí ìyẹn ó jáde láyé gbogbo sínú omi tó owó tó rọrùn àwọn burúkú ní ẹwà wọn tánàbí sọ táwọn kan ní ànábì it's not humane tánàbí ò láàánú oníkẹ́ pa àwọn tánàbí ní apá pọ̀ dé ọ̀hún nínú wọn lè bubonic plague tánàbí sì ti sọ fún wọn pé ká pa wọ́n Pẹ̀lú àwọn àti ìṣọ́wà mú sọ a Àlébì ní tẹ́kù tí eré bá já sínú omi ẹ̀dá omi yẹnu ẹmọ́lò. Tó bá jẹ́ nǹkan bíi tẹ̀mí liquid bíi ògì, pàápí pàápí fún tó kì díẹ̀, gbogbo ibi tó wà yẹn káré ìbẹ̀dànù. Ká mú òkúté yẹn ká sọ́nù ká wá rí sínú ààrẹ gbogbo mẹ́ṣà lọ ààrẹ lẹ́dà láti kan wà lẹ́nu pẹ̀lú ìdílé sọlọ́wọ́ àríwá rẹ̀ torí náà mo á lè mọ́ ni agbẹ́mìdìde ní olùkọ́ ẹnìkan sọ fún sàbẹ́ ìrẹsì sàbẹ́ yẹn ní ìsinmi ìsinmi ó ní kò mọ̀ sí gbogbo nǹkan láti kọ́ ní orí bẹ́ẹ̀ ni tó láti kọ́ wa gbogbo nǹkan ó ló kọ́ wa débi pé bá a bá fẹ́ tọ̀ tàbí tá bá yàgbẹ́ kámọ́ ti bọ́ ọ̀tọ̀ ìbẹ̀ pẹ̀lú kámọ́ èrú ni òkúta ni ká lò káfí lòdì. àní ká mọ̀ lo egungun egungun àtàbùlà ká mọ̀ lo egungun ká mọ̀ fi lòdì. torí pé àwọn ẹbí ní egungun yẹn ó bí àwọn ọmọ ìyá nínú àlùjẹ lónìí àwọn ọ̀gá ní kókó báńdẹ̀nú ṣe pọ̀ tó ìfẹ́ yẹ kárí egun mọ́ ó yẹ kẹ́ ti jẹ́ náà àṣẹ kò yí ọ̀rẹ́ ànábì ní ó ní tọ́lọ̀ ń kọ́ wọn tí wọ́n ó sọ ẹran wà á borí gbogbo ní àwọn wà á jẹ́ ní òkòrí gbogbo ní padà àmọ́ tó bá ti fi ìwọ́ tó dẹ̀ṣà títí títí títí ló kó dẹ̀ṣà mọ́ láyé òní pàápàá àfẹ́ ẹ́ wọ́n ṣe bẹ́ ẹ̀bá àwọn kan ń bẹ́ lẹ́ẹ̀kẹ́ ìta wọ́n ibi tó dé yàgbẹ́ àwọn kan fọ́ ọ̀rọ̀ tó dé ìdí ń tó dọ́dọ̀ àwọn babaláwo tó bá babaláwo àtàjẹ̀nú ríra wọn àjẹ̀nú ní tó bá fi lè ṣe ìkankan sí ìdí ìtọ́pọ̀ gbogbo ọmọ rẹ̀ nìdí mọ́ òkú náà ẹjẹ́ kó owó orí oúnjẹ jẹ ìgbódà yóò bá fún ní ìkankan ìdí òde gbóná yóò gbà tí ó gbà yóò gbé ewúrẹ́ yóò gbà gbùdù tó bá tún ti lé yóò gbóná tó bá tún lé yóò ní àwọn ayé òòsà lónìí ẹ̀tún tẹ̀síwájú ó ti jẹun tó gbọ́ kẹ́rin lànà bí kọ́ wa àmọ́ tó yá àsìkò káyà máa ti kú òǹgbẹ́ ẹwà àdúrà tó dárúkọ àwa lọ sọ́dọ̀ Ismail ànábì Ibrahim wá gbé ìfónú Ismail lọ síbo sí òun àti yẹ máyà yẹn là ń gbá lọ sàfihàn kí ló wá wọn nìyẹn ó ní

títì yóò jẹ léyìn oṣù àmẹ́ àmà ní júwe èjì ó gbé báyìí ló wà lẹ́nu ọ̀rẹ́ ní sáàlùfẹ́ ìbáfẹ́ lẹ́rẹ̀ kí ní owó ẹyọ ọjọ́ kò ní ọdún tẹ̀ síbẹ̀ ṣàpẹ́jì ó gbé one two three four ẹyọ kan ẹyọ kan ẹyọ kan ẹyọ kan mẹ́rin ẹyọ kan ẹyọ kan òní wọ́n tẹ̀ sẹ́nu ọ̀nà léwu kò sàdúà èjì ó gbé ló tẹ̀ sílé ẹlòmí inú yàrá ẹ̀ ó tẹ̀jì ó gbé sílẹ̀ síìtì kan wà ní lábá ti kọjá àti tí mo wà yìí tí ẹ bá ti ń wo àwọn síìtì lọ́ba síìtì kan wà tẹ́ bá wọ ṣọ́ọ̀bù kan wà ń bẹ̀ mo fẹ́ lọ bó ní ṣọ́ọ̀bù kan bẹ̀rẹ̀ síìtì ní brọ́dà yẹn wà tẹ́lẹ̀ kan lọ́jọ́ òbí máa ń ájìyà ejí ògbè lọ ní wọ́n tẹ̀sẹ̀ ní ọ̀gbọ̀n ṣọ́ọ̀bù Unfortunately, ní èyí fún fún brọ́dà yẹn tó sọ pé mo ń lo ṣọ́ọ̀bù yìí má pẹ̀lú mùsùlùmí àdóbi ìbúrọ́yìn òpèjì ogbè tí mọ́ta ilẹ̀ Yorùbá tí ó pèjì ogbè tí tó ní tó ní ìlú kọ̀ọ̀kan Yorùbá olóòrùn tó tẹ̀ ó ti wọ́n ló tẹ̀ Ìbàdàn ẹ̀ńtọ́ ìgbéde ṣùgbọ́nàlá ẹ̀dìgbéráyé ìlà òun náà ló fà á gbogbo àwọn ìlú mọ́ náà yìí bá tẹ̀lé ìlú rẹ̀ fọ́ òun ni wàhálà fi ṣẹlẹ̀ torí pé kìí sọ kìí ṣe mọ́ lọ́lọ́kan ní ọ́fíì fẹ́ tó ọ́fíì ń ara wọn mẹ́ta ń jà sáàmì àmọ́ ìṣúná rí ní sáàdọ́ àti mẹ́ta ló tẹ̀lé sí mẹ́ta ámúnú tó bá ń wá fàyàbalẹ̀ sílé ẹ àti fáwọn ọmọ ọmọ o máa ń ṣe ó jẹ àdúrà ẹ ò lè jẹ ìdá kan lọ ọlọ́run sànù wa tẹ̀síwájú àjọ àlẹ́bí ìbọ̀rẹ́bí só tún kù àjọ àjọ àlẹ́bí ìbọ̀rẹ́bí sí yẹn láàrín àwọn ìyáṣùgbò tí wọ́n bá lè máa dúpẹ́ àlẹ́bí ìbọ̀rẹ́bí ọlọ́wọ́ ní wákì ìsmáìl àti ìsmáìl wọ́n ni ẹ̀sà wọ́n ìsmáìl gẹ̀ẹ́gẹ́ lọ́gbàwà bẹ́ẹ̀ torí pé ọmọ lídà àti ìbẹ̀rẹ̀ ìdàrẹ́kì ni ìlàkìyàn ti wá àlẹ́hàrọ̀kù ìrùsáàmù àwọn láwá tí mo yé ṣe láwá nílẹ̀ tó padà sí láwá ní alábáwò tó ní àlẹ́ àárọ̀ kóhà àwọn láwá gbọ̀ngàn gbọ́ndẹ́lẹ́ ní fúlàní tàbí pé fòròró òun èé wá gbòòrò ń díẹ̀ tẹ́ ẹ bá sì ṣe ìrí nígboro ẹnìkan ò ní wí fún yín fẹ́sùn mọ̀ká oko lóde torí yóò mú pọ̀pá lọ́wọ́ yóò mú ọ̀bẹ yóò fi sápá kí ló máa ti ṣe yóò gbé dàkọ́rù kí ló máa ti ṣe yóò tó wá mú ìgò tàbí kí omi tó fòkùn dì lọ́rùn yóò so mẹ́jì yóò wá máa wò hàn hàn bó bá wá kí ìrún mọ́sálásí tó wá sáàdù àlá ẹsẹ̀ rẹ̀ ò ní mọ́ gbogbo báyìí ẹsẹ̀ pàtàpàtàpàtà ní òbí tẹ́ yóò dọ̀ sí ẹ̀ẹ́dì nílẹ̀ ọgbẹ́ mọ́lá torí gbójú rẹ̀ ó lé ìrìnṣẹ́ bá ti wojú ẹlẹ́ẹ̀kan ẹ̀ òníwò lẹ́ẹ̀kejì rẹ̀ àgbójú ẹgbómi tó bá lóun fẹ́ wẹ̀ omi tẹ́ ẹgbọ́n tí mọ́ ṣúlá sí káàrọ̀ yẹn ṣàgbàlá yóò wẹ̀ lójú yín bẹ̀rẹ̀ tí ó gba gbogbo omi ẹ̀yẹ ìwé ẹ̀ ń lọ́dún torí ibi tí ń gbé àwọn ẹran pè ní àárọ̀ lọ́lọ́ fi ní alẹ́ àárọ̀ bu àṣà fẹ́ bá ń wá ẹni tí kéfèé rí ẹ̀ lè jù láyé tí mù láti fi wọ́n gbóná ọlọ́ni ẹ̀lọ́wọ́ àwọn lárúbáwọn tó tẹ́ sọ àwọn ló burú jù ìbọn ẹ̀lá lókù lẹ́yìn fún tààrí ìrọ̀rùn tó jẹ́ mọ̀ gbé ti gílá ìgbà ṣùgbọ́n tó wá jẹ́ fúlàní ìgboro ni tó ń bá ń bọ̀ yóò pọ̀ pápamọ́ sínú ugbó tó wá ti fẹ́ toró ní bùkátà fọ́pá ní gbó èjò lè yọjú sí lọ́nà tí ó fi pa èjò ó fi mọ̀ pé òun ò nídìí ẹ̀ nígboro tó bá dé yóò fi rí bàdà yóò sábà alá àmọ́ èdè ẹnu ẹ̀ láti mọ̀ pé ẹ̀rẹ̀ ìgboro ti wá ẹ̀lẹ́ àmì ò ẹlọ́kùnkùn ní ẹbí wọ́pọ̀ bàdà rí àwọn ètò mọ̀ pé tètò ẹlọ́kùnkùn ní ẹbí wọ́pọ̀ bàdà rí níbo ní ń gbé ń wọkọ̀ Ìbàdàn rí lọ́dún ìjọba eléyìí ò gbé gbòrò èdè tí ń sọ yìí ẹ dáadáa ẹ dáadáa tẹ̀lé dáadáa ní ìrìbò tẹ́kẹ̀ ìrìbì dáadúó àbá ìlọ́sùn ẹ̀kẹ́kẹ́ ẹ̀kẹ́kẹ́ ìrìbì dáadúó ìrìbì dáadúó ìrìbì dá ara dúó yẹ́ pé mò ń ya jù ní ìyáyè wéṣán ọdún mọ̀gbẹ́ èlé yìí èyí tààrà sí gbèrú èyàn ò ní mọ́ àgbẹ́gbẹ́ ní ìdí dáadúó ẹjọ́ mọ̀ nǹkan lè ní ó sọ ní dúó pẹ́ àwọn kà mo fẹ́ ra àkàrà ní o bá ń ta wá bẹ̀rù bá ń yan àkàrà wá bá ń ra àkàrà wá ọlọ́wọ́ ta ni wọ́n torí àsìkò ànábìwọ̀ Ismail òun èsè lápáwá ṣùgbọ́n ó fẹ́ àwọn ọmọ ìyàwó tó fẹ́ nínú ìran lárúbáwá ló ti fẹ́ wọn wọ́n pè ìrìn ní júrúhùn àdíjẹ́ ní sẹ́ẹ̀bù kọ́rẹ́ àmẹ́bí ṣàlàyé wọ́n wá bímọ fún bẹ́ẹ̀ ni kàábà ti ń fẹ̀ ní ìjọlọ́bí tán kàábà tó pé tí mo gọ̀bẹ́ lò ní pé àwọn ọmọ láwá tán jáde bí ọlọ́m kéwọ̀n pọ̀ tọ́lọ̀ sọ́nù kòhán wà yúnus wà lúútọ́ ẹ mọ̀ pé lúùtù náà arákùnrin àmẹ́bí ìbẹ̀rẹ̀ orí ni kìí ṣe lọ́wọ́ yúnus bákan náà wà kù láàrin ó jẹ́ àwọn àtúrọ̀ làwọn orúkọ rẹ̀ yúnúta yúnútọ́ kò ní yá yúnútì kò ní ga kásọ̀rọ̀kù yúnútì ní ọkẹ̀ nípa tẹ̀lé wá Gbogbo wọn pátá láta jùlọ fún lórí àgbára ipẹ́ aṣọ àwọn lẹ́jà títà sí lọ ní ọwà lẹ́dínà sọ́fà. Àwọn tọ́lọ̀ ń ṣàlẹ́ṣà nínú àwọn ẹrú rẹ̀ àwọn ẹ̀dá ọmọ èèyàn lórílẹ̀ láńdá kọ̀ ẹ̀ náà. Tẹ̀síwájú وعن آبائهم وذريتهم وذرياتهم وإخوانهم nínú wọn náà làwọn bàbá àwọn bàbá bàbá wọn àwọn ọmọdé ọmọ wọn àwọn ọmọ ẹ̀yà wọn náà وَجِتَبَيْنَاهُمْ جِتَبَيْنَاهُمْ أَشْعَوَنْ لَشَّعْنِي وَهَدَيْنَاهُمْ إِلَى ذلك هدى الله إليه من الصلاة يهدي به من يشاء Tọ́lọ̀ bí máa mẹ́ tó bá rúnú àwọn ẹrú fún ẹ̀. Wọ́n na wọ́n á ṣọ́ fún. Gbogbo àwọn bá dápọ̀ iná bá jẹ bọ pínrín. Ìlànà àmìkọ̀ àádùn máa kìí àlúwẹ́ ọ̀rọ̀. Gbogbo ìran tí wọ́n ti kí àwẹ̀ tí wọ́n gbà pẹ́pẹ́ kúrú tí wọ́n ṣe síwájú Ọlọ́run ó jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀.

gbogbo ẹ̀rì èyí tọ́lọ̀ wọn sáàrùn àdọ́dù sọ́ọ̀lẹ̀ ẹ̀rì pé ẹ̀mù sọ́ọ̀lẹ̀ fún ni sọ́ọ̀lẹ̀ hàn sọ́ọ̀lẹ̀ hìn sọ́ọ̀lẹ̀ ha ṣùháìbù ṣùháìbù ṣùháìbù ṣùháìbá àwọn orúkọ lágbàáni rẹ̀ ẹ̀sì wọn kéré omúgbọ́ pé àwọn ọmọ yìí ọlọ́pàá mú ànábì jáde sọ̀lọ̀ láàrin ọ̀sán ẹgbẹ́ àwọn ànábì They are all children of Israel. And that is why they say they are the chosen of God. They are special to God. Ṣùgbọ́n ní tó ṣe kírísẹ̀ ní pé ó wo fíìmù part one kò wo part two. Mo rò pé ó ka Facebook, ó ka JSS Facebook, kò ka FM, ó lò fẹ́ ṣe wà X. Àwọn pẹ́sẹ̀ kan wá jáde mathematics jáde ní wáyẹ̀kì ní mathematics wọn ò ṣe ní JSS kò yé logical reasoning ní jáde kò mọ́ sọ́ọ̀dù jáde ní wò gbọ̀n ní ìwó tó lélẹ̀ tí àdébò sínú ìwé JSS kí lórúkọ kìníṣẹ̀ lọ bí calculate ọjọ́ ọjà yìí modular arithmetic ìdé wọn ni modulo èwo tún ní mo dúró ẹ̀dí ẹ̀bẹ̀ ló ka bọ́rọ̀ àwọn mùsùlùmí sí eré tí wọ́n nìyẹn bíbélì tí wọ́n gbé lọ́wọ́ ní dss lábọ̀ kùránì wá ní ó kọ̀ǹbáìn dss àtẹ́sẹ̀ wá láì aláàtọ̀ o kí ló Ibrahim nígbà tó mú Ismail ọmọ ò mọ́ àwọn aláwọ̀ mọ́ kí ló wá sí Ismail tó bímọ Muhammad wọn ò mọ̀ part two ó bẹ́ẹ̀ bàbá ń sọ̀rọ̀ àbí kí wọ́n máa wo máa wo kí wọ́n máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ṣùgbọ́n ní kùránì ti ṣàlàyé ẹ̀ ibi tí ò yé ni kùránì gbé jáde torí làwọn mùsùlùmí bí máa dúpẹ́ bọ́lọ̀ tí wọ́n ní mùsùlùmí àwọn bẹ̀rẹ̀

tọ́lọ̀ ní wá kúlẹ̀ abdùlélá ìwàsàlámù àlà ìbáàdì ilẹ̀dínà sọ̀fà súrọ̀tù nàmbì súra 27 àyà 59 àwọn olálọ́ àwọn mùsàsìrù ṣàlàyé alẹ̀dínà sọ́fà àwọn ní alẹ̀ àmbìyà àwọn group 1 ni àwọn group 2 àtọ̀ábà nínú àwọn àbá tó sọ bẹ́ẹ̀ ibnu jerry tọ́bárí nínú tẹ̀sírì tí ẹ̀ ó sọ bẹ́ẹ̀ alhabi imadudin bínú tẹ̀sírì nínú tẹ̀sírì rẹ̀ tẹ̀sírì kúránì làbím ó náà sọ bẹ́ẹ̀ àtàwọn míì àfáà wákì ó ní sàmí tù sùfìyánà yakúlù fi kọ́lì ta'ala وقل الحمد لله والسلام على عباد الذين sallallahu alaihi wa sallam lọ́wọ́ tẹ̀sírì tọ́lá rí àfáà Sufyan ó ní áyà yìí tọ́lọ ní àlàáfíà ní fún gbogbo ọlà nígbà àwọn tọ́lọ ń sàlẹ́ṣà láwọn sàábé ànẹ́bì ni ibi tá a ti lọ ni pé ìjẹ́ sàábé àwọn sàábé yẹn pẹ̀lú ìṣàlẹ́ṣà tọ́lọ ọlọ́run ló ṣe wọ́n ní sàábé sámọ̀dì ẹ̀mọ́ áyà wa ìwọ gangan fúnra rẹ̀ ta ló ṣe ọ́ ní tó jẹ́ ọmọ ìwó ní ọ́ ètò wá ṣe ìwó gangan ìwó àtẹ́lò ti wá ta ló ṣe ọ́ lọ́mọ ìwó àtẹ́ ta ló wá mú ọwá kàrí sọ̀tàrà sọ sí ọlọ́run ló sọ àwọn sàábé ló sàwọn lẹ́sà pé kí wọ́n jẹ́ sàábé láì mú àìrí wánu kùrá láì mẹ́rin wánu súnà ló tó ṣùgbọ́n gbọ́dọ̀ mẹ́rin wá torí àwọn owó ní torí àwọn tí ó mọ̀ jiyàn àtàwọn alátakò ṣùgbọ́n lọ́jíkálẹ̀ nítàṣọ ń tó ìtọ́lọ̀ ń pìtẹ́ lọ láti kúkú ní ó ṣègbà bí rẹ̀ fún bẹ́ẹ̀ ni ìtọ́lọ̀ ń bẹ́ẹ̀ lọ kó wá fún ojú ọ̀nà rẹ̀ ni ó tọ̀ kúlù mùyá sàárún ní ma kúnìkọ̀lá kálukú ní sáàtórí rẹ̀ dá ọ̀rọ̀ lọ́rùn ìmọ̀kan tí ó padà wúlò nírú kàrẹ́ ó lè jẹ́ kútú wejì lọ́wà lọ́dọ̀ àwọn pápá ọlọ́ọ̀bà ní kí bàbá rẹ̀ ó lọ ṣe ṣe ojú ọ̀nà nígbàtí wọ́n ń ṣe títì kọjá ọkọ̀ ojú orin jọ náà tírèdì tó kọjá kútú wejì ibẹ̀ ni bàbá rẹ̀ ti fẹ́ ọmọ tápà kan àwọn èbó wá ní wọ́n lọ lúmi ó wá sọ fọ́mọ ẹ̀ pò ń bọ̀ kí n sì sáyé fóònù bó ṣe lọ nìyẹn tó fi ìyá àtọmọ kalẹ̀ ń bẹ̀ àmójúwe ilé rẹ̀ pé kàrẹ́ ní ìlú wọn wọ́n wá retí àfá yìí títí ogún ọdún orí àfá ti lọ ọmọ yẹn wá padà kàtàn tí bàbá rẹ̀ kọ́lẹ̀ ló wá padà wálé ìmá kútúwé jiyẹn wá lò ń bí títí wá sábà ní fáwọn èèyàn àtọ́nà ló ní kí bàbá lọ bí kútú wéjì torí tọ́lọ̀ fẹ́ lo ọmọ yẹn fún ìlú wọn torí àtọ́lọ̀ fẹ́ lo àwọn sọ̀hábà púpọ̀ olọ́lọ́ ìlọ yẹ̀ wọ́n bẹ́ẹ̀ inú tẹ̀sírí ní wàkọ́lọ̀ sàórí wàtúdí sùfíàn sàórí هم أصحاب محمد صلى الله عليه وآله وسلم ورضي الله عنهم أجمعين وروى نحوه عن ابن عباس ولا منافع، فإنه إذا كان من عباده الذين اصطفى فالأنبياء بالطريق لأولى والأحرار Abdullahi ibn Abbas náà tó ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ẹ̀ sí láti Abdullahi ibn Abbas lánàá. Haburu Umma, the scholar of this Umma tán àáfà gbogbo ìjọ mùsùlùmí àgbáwá ayé lábẹ́rẹ́ àwọn sàábé lásìkò àáfà wa àgbà òdàgbà ìmọ̀ àgbà sàábé lòun náà ẹ̀rọ tí pé mo sọ̀rọ̀ nígbà ayé ọmọ àbúrò kọ̀tọ̀ pé kò lọ ọmọ ékeré nígbà táwọn ẹbí fún pèsè ju bí ọmọ tó mẹ́ta lánàá kò lè jù bẹ́ẹ̀ lọ ọmọ rẹ̀ wa máa

abúláìsá sí lè túnmọ̀ ó ní ìtumọ̀ ṣúra ẹni pé ọlọ́run sọ fáwọn ẹbí pé kó mọ̀ ìpalẹ̀ mọ́ òní pẹ́ kú òní pẹ́ jáde láyé kó má ronú oúnjẹ ọmọ túnmọ̀ ní ìjùlọ tẹ́lifọ́lọ́ ní fàtàbí lè hàmì rọ̀áìsà lẹ́ńsà ẹgbẹ́kòló náà sí ní ilẹ̀ àkùnrin àwọn yóò bá gba islam níjọ níjọ ajẹ́ pé ti parí ṣebí tó wá ṣe náà ní jágbà ìgbà wọ́n ti wá gbà kí ló tún kù mọ́ goodbye so nígbà míì náà tó yẹ bá ń pè pè sẹ́sìn fáwọn èèyàn lè rẹ̀ ó lè fáwọn èèyàn bá gbà lọ́wọ́ kan Ah, òun bá mú sọ súnmọ̀ ẹ̀rùn ìgbà ọ̀gbà gbogbo ṣe bá ń sọ́rọ̀ kan tí wọ́n sọ̀rọ̀ ẹjọ́ lọ àìjọ́ ìrẹsẹ̀ rẹ̀ ti bá ìṣẹ́gbẹ́sùn àwọn ilé òkúta ló jẹ́ pé nígbà míì àti kéèyàn máa dúpẹ́ lọ ọlọ́pọ̀ òsì máa bẹ lọ́n gbogbo ìgbà kí ló mọ̀ sọ́lọ̀ ń gbà lérò pẹ̀lú tí ń ṣẹlẹ̀ sí ọ àìṣètè rọ́mọ bí rẹ̀ pé aago mọ́bà bí ọmọ ń játọ́ àìmọ́bìmọ̀ rẹ̀ bóyọ́ mọ̀ rẹ̀ yóò ṣe púpọ̀ ọlọ́pọ̀bìmọ̀ mọ́sọ̀rọ̀ ní lẹ́nu bóyọ́ mọ̀ rẹ̀ ó tún bímọ̀ fún tó ní mọ̀ ọlọ́pẹ̀ má sì jẹ́ ó bí ẹgbẹ́ òṣèlú ẹnu sọ́ọ̀tù káà anábì musa àti pédùrù atúnlẹ̀ pè ní kọ́dùrù tó bí èjì wọlé ó bí ẹ̀dún ní kẹta gan Báyìí ọlọ́pàá rẹ̀kọ̀ọ́ lára ànábì musa àti kọ́dùrù ọmọ tí kọ́dùrù tó ṣe kíni tó bẹ́ orí ẹ̀ tó pa tí mú sáà ní àárò ah, pa àyàn ó lè ṣe sùúrù ó padà ṣàlàyé olórí ibú ọmọ lọmọ yẹn tó bá dàgbà yóò sọ àrùn bí ẹ̀dọ́ lórí ibú ìmọ̀ tí kọ́dùrù nìyẹn ó tún lọ́lá ayé o ìyẹn ò sọ pé lónìí kí wọ́n ní orí táwọn èèyàn yóò kú orí orí àkàn tó pamọ́ lọ́jà ọkàn fáyọ bá pọ́ orí ọmọ ẹ̀mọ́lẹ̀ ó ti kú orí kí ló dé ọmọ ẹni ó ṣe púpà yẹ ló ti pa ìjọba ó pa ó pa yìí ṣe ṣe kan dúró yìí sàtọ́jú ọlọ. Àbúrò sáàmì rí yìí. Ṣẹ́rí Kùrán yẹn jú ọ̀rọ̀ lọ́lọ́ bí ní kò sáàmì ní ìmọ̀lẹ́yìn ànábì. Tó rẹ́lẹ̀ ní òkà lérí ìsìn lónìí, ànábì ló wọn ní kò fìyàwó rẹ̀ kò ń fẹ́. Ó bá ànábì ọlọ́run jù. Ìbọ́nà ló

wọ́n ní Islam ò ṣe kò sáyé ètú jẹ kò sáyé ìtàn jẹ kò sáyé jìbìtì nínú Islam ilé wo fi hàn nínú olóògbé ìlọ́pẹ́ pé àṣẹ̀dá that everybody must be here to keep your hand in your pocket thank you thank you sir ilé ìbádà any amendment to your pocket to bring it out and drop it on this table and you should not look back. Remember the wife of Lot. He looked back and became the killer of song. You will not be cutting out song. Sẹ́ẹ̀lì, káàkiri ní ó gbogbo tó ẹlòmíì ní 50,000 yọ lápò ẹ̀. Gbèsè tó jẹ ló fẹ́ lọ fẹ́ lóko omi.

kò ká fátíà ìnà àṣílá kò gbọ́nà ní tó fátíà ìgbà tó tún di rákàkẹ́ yí aláàgbà alámọ̀ẹ́sẹ́lì lórí ìrún àwọn wọ́n ó kàn dí lókùn ní kó tó mọ́ tó ṣẹlẹ̀ ó sì fi ránṣẹ́ sábẹ́kùta lárò orí ẹ̀sìn jàrú Ọlọ́run aláwọ̀ntẹ́lì ní ìsàlásùfà láàárín ó ti yàwó ìsìn tó sọ yẹ jẹ́ láti mọ̀ pé wèrè ní ọ. Islam adúpẹ́ tọ́lọ̀ ń ṣe torí náà ṣọ́lá a ma tẹ̀síwájú nínú àjùlọ tó lẹ báwọn sọ̀hábà alákọ̀ọ́kọ́ àwọn wọn ni wá àyígbà dọ́dọ̀ wọn tó ọba nàbí ẹlẹ́ẹ̀kejì náà ọlọ́run ó yin àwọn sàábé nínú àwọn tí ti wá tàwọ́lẹ́sà àti jí ṣáájú kùránì lọ́lọ́ ti sọ̀rọ̀ àwọn sàábé pẹ̀lú ọ̀gọ́rọ̀ tó bá dọ̀ láàmà tẹ̀síwájú láti bí torí bá sọ ní pé fàbọ́ ìlú sọ̀háàbá rùmúùmẹ́n wà wo gbogbo àwọn sàábé lápapọ̀ àti bàbá ìfún àbá láti bàyọ́ lẹ́yọ̀ kan yóò àbí akọ̀ bí ẹnu bàbá ìfún ọmọ sọ̀rọ̀ òdì náà lánàá nígbà tọrọ débẹ̀ nípa kùránì ọlọ́run sàánú wa dáadáa ọlọ́run jù bàjẹ́ àlékún dáadáa kó ṣe وبركاته Kwẹ́jọ́kẹ̀, ó dá oṣù olódọ̀lá, ìmá àbàbá ìmáà, àbàbá ìmáà, wọ́n ní kwẹ́jọ́ dọ̀lá, gbogbo lọ rí ọlọ́pàá